tútù àti Muyideen àti àfáàfọ́lọ́ ṣọ́ bàbá lálàǹgbà lórí nǹkan tó ṣẹlẹ̀ láàrin Àgbàlá Gabriel àti Muyideen ta ló parọ́ afẹ́mi tó ń parọ́ ṣé mo pé nísìn èmi ni spíkà Àgbàlá Gabriel àwọn yàrá ya evidence dé ń bẹ lọ́wọ́ mi ẹni tó bá parọ́ nínú wọn sí màá jẹ́ kẹ́ mọ ẹni tó ń parọ́ pẹ̀lú evidence tó confam torí àfáàfọ́lọ́ ṣọ́ yìí jáde ó sọ wípé bàbá kọ́lọ́ ló tún parọ́ Muyideen náà sọ wípé bàbá kọ́lọ́ ló tún parọ́ so a máa play fídíò bàbá kọ́lá olóòtú láti mọ bóyá ṣáwọn ni wọ́n parọ́ ni àbí mú ìdí ni àbí àfàfọ́lọ́ṣọ ṣùgbọ́n ká tó wá lọ síbẹ̀ ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ wípé mú ìdí ni náà ó ń run Àgbàlá Gabriel lọ́wọ́ ẹ má sọmọ o ọ̀rọ̀ burúkú kò dá o hmm. ẹ̀yin tẹ́ ẹ̀ sọ yẹn làánú tún láyà lẹ́yìn ibi tó dán olóòkú máa bá yín o ẹ má wá ìbínú ọlọ́run o ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yóò bá làkà ìmọ̀ wípé yẹn mú ìdí ni àtàgbà Gabriel wọ́n jọ ra wọn lọ́wọ́ ni lọ́nà Àgbàlá Muideen gangan ló ń lo àgbà glory Àgbàlá Gabriel Muideen ò ní glory kankan lára kò ní glory kankan lára yes kò ní glory kankan lára Àgbàlá Gabriel gangan gangan Muideen gangan ló ń lo glory Àgbàlá Gabriel that is why tí o fi lè yọ Àgbàlá Gabriel kúrò nínú orúkọ ẹ wọ́n ètò ìṣẹ̀lẹ̀ Àgbàlá Gabriel kúrò nínú orúkọ ẹ kó máa jẹ́ eh, Muideen fọlọ́nṣọ́ ibi tó wá ń sìn ibi tẹ kápẹ́ mọ́sítì wọ́n ètò máa jẹ́ orúkọ tí tọ́pẹ́ orúkọ Àgbàlá Gabriel ló ṣì ń jẹ́ orúkọ Àgbàlá Gabriel náà ni ẹ̀yin náà ṣì ń pè Muideen Àgbàlá Gabriel ẹ́ eh, wọ́n jọ ṣe ra wọn lóore ni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 tó dé ẹ̀pù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò níye láti twenty twenty two ìwọ tó bá sọ fún mi wípé ẹ kí n dákẹ́ ẹ ká fi ọ̀rọ̀ náà lẹ̀ ká pàtì wá sóde dàgbù ni àwọn ẹni tí wọ́n sọ̀rọ̀ ó ṣe lè lọ sọ fún àwọn náà pé káwọn náà dákẹ́ kọ́ má sọ̀rọ̀ mọ́ àwọn tí wọ́n parọ́ mọ́ ìbílẹ̀ bẹ́ẹ̀ tó fẹ́ gbé ṣubú pẹ̀lú irọ́ tó fẹ́ pamọ́ lọ sọ fún àwọn náà pé káwọn náà dákẹ́ kọ́ má sọ̀rọ̀ mọ́ táwọn yẹn bá ṣe ń sọ̀rọ̀ tí mídìí ṣe ń sọ̀rọ̀ lórí mídíà èmi àyà gàbàrí I stand as a speaker fún Agbala Gabriel à ń ṣe ẹlẹ́sìn kan náà but mi ò lè gbèlẹ́yìn alábòsí laye. mi ò lè gbèlẹ́yìn alábòsí ẹ̀yin lódodo ni màá dúró sí torí pé ọlọ́sọ̀ wípé kúlẹ̀ lakọ́ wàlọ́ kanà múran ànábì ní ká so òdodo bó ti kókòrò tó ànábì náà dẹ̀bi sọ fún wa wípé azuli mùsùlùmí ọ̀tún yàwó kíámẹ́tì ànábì ní àbòsí ṣíṣe òkùnkùn ni gbogbo ti ń ṣàbòsí ẹni òkùnkùn ni wọ́n wọ́n ti jọ́ àlìkíyàmọ̀ èmi dẹ̀ fẹ́ jẹ́ ẹni òkùnkùn that is why lọ́wọ́ mi fi mọ́ níbi ọ̀rọ̀ yìí pé pẹ̀lú evidence ìgbìmọ̀ tó ń pa ní àgbàlagbẹ̀ evidence òfin dá wọn bọ́ ẹ wo pásítọ̀ Tọ́pẹ́ tó pẹ ní pásítọ̀ Tọ́pẹ́ yẹn ẹ wo mo ṣe bí bàbá evidence bí mo ṣe jabọ tó sọ̀rọ̀ mọ́ èmi mo lé bàbá yẹn wọlé bàbá pásítọ̀ Tọ́pẹ́ yẹn tó náà sọ wípé ẹ àgbàdo gẹbẹlì nínú nínú hòtẹ́ẹ̀lì wọn mọ sí ọsibẹ èmi ni mo èmi ni mo lè lọ wọlé wọlé pẹ̀lú àwọn ẹ̀rí tó confirm bẹ́ẹ̀ náà lélẹ náà Muyideen ẹni àwọn tẹ́ bá sọ àgbàdo gẹbẹlì má sọ̀rọ̀ o àgbàdo gẹbẹlì tẹ ní sọ̀rọ̀ ni ṣùgbọ́n èmi o èmi o speaker of àgbàdo gẹbẹlì so mi ò dẹ ní fi irọ́ defend irọ́ láyé òótọ́ irọ́ tẹ́ ń pa yes ó tọ́ ẹni máa fi dìfẹ́ǹdì irọ́ tẹ́ ń pa mi ò dẹ̀ bẹ̀rù ni o ẹ bá ṣe pè fún mi ẹ bá sọ wípé gbogbo yín ti fẹ́ ẹ ti pè mí ẹ ti bú mi bú mi bú mi nígbà èmi bí lẹ́yìn kírísítẹ́nì èmi ṣe kíní gan ẹ̀yàn ọmọ ìyá wa ní Islam tó tẹ́ kí sọpọ́tì wọn à ah, ẹ̀yàn ọmọ ìyá wa ní Islam báwo máa ṣe sọpọ́tì yín lórí àbòsí báwo ti mo ṣe sọpọ́tì lórí àbòsí ṣé tọ́jú àlìkí àmọ́ kí wá di ẹni òkùnkùn ni mi ò sọpọ́tì yín lórí àbòsí o <laughs> so olúyọ̀wọ̀ yìí sìn màá mú àwọn tó ń parọ́ jáde màá mú wá jáde fún yín o ṣé bàbá kọ́lọ́ lòtù ló bá ń parọ́ ọ̀hún àfa fọlọ́nṣọ àfi àwọn mú ìdín màá mú jáde ṣùgbọ́n kí tó wá mú jáde fún gbogbo ẹ̀yin tẹ̀sí kí ni tẹ̀sọ wípé mú ìdín ni lórí rẹ̀ ló wọn àgbàlagbẹ̀ lọ́wọ́ ẹ́ àgbàlagbẹ̀ ti ń ṣe charity bọ̀ láti 2020 ó dẹ̀ ti help kí àgbàlagbẹ̀ pẹ́ẹ́lì kó tó kọ́ ilé fún mú ìdín ẹ́ àbí kó tó pàdé mú ìdín ni kí àgbàlagbẹ̀ tó parí kí àgbàlagbẹ̀ kó tó pàdé mú ìdín òun ni àgbàlagbẹ̀ ti gba donation fáwọn èèyàn tó ń bá wọn kọ́lé ó yá number one ẹ wo fídíò yìí ń bọ̀ níjọ́ lè ẹjẹ́ mi dúró wá fúlì kẹ́ bá lè rí kí lè ṣú rẹ̀ kí n máa ṣú rẹ̀ pẹ̀lú déètì ẹ̀ so ẹ má máa sọ̀rọ̀ wèrè pé ẹ Àgbàlá Gabriel méjì ló ń lọ no Àgbàlá Gabriel ti ń jẹ́ ó ti ń jẹ́ Àgbàlá Gabriel kó tó di pé mú yìí dìde yes ó ti ń jẹ́ Àgbàlá Gabriel kó tó di pé mú yìí dìde ṣé ń wáìn ni ṣé ń fọ ni ah, gbogbo tó bá pa Àgbàlá Gabriel ò ní yé kí n kò ní dá yín lóko àwa èmi ní speaker Àgbàlá Gabriel any other speaker is counter for jẹ́ sọ fún wípé èmi tí mo jẹ́ speaker Agbala Gabriel yìí ìdí tí mo fi jẹ́ speaker Agbala Gabriel ìdí ni pé ọlá pé mo ní bàbá àwọn evidence àwọn yakun yàrá yẹ evidence ń bẹ lọ́wọ́ mi. number one bami mi Wasiu bami Bámidélé ẹ̀ ní jábọ̀ bàbá mi bá mi Wasiu Ayinde Bámidélé ẹ̀ ní jábọ̀ ẹ̀ ṣeun ẹ jọ ẹ bá ẹ bá máa pàwọ́ tá ẹ bá mi tẹ love and like love and like love and like kó má fila program yìí torí pé program yìí máa gbóná ó máa gbóná ó máa gbóná ó máa out ẹ jọ ẹ bá mi tẹ love and like love and like ó yá kó tó di pé mú ìdí ni kó tó di pé Agbala Gabriel parí mú ìdí tó ti pé Agbala Gabriel parí mú ìdí ni o which is twenty twenty three ẹ wá wo ìyá arúgbó tí mi di tí Àgbàlá Gabriel ṣoore fún yìí Video, yẹn date here is June seventeen twenty twenty two fídíò yìí o ń bọ̀ yẹn jẹ́ kẹ́rì ẹ má sọ wípé aa ah, kìíní kan igbá kan awo kan mo wọ yẹsùn kò ṣùtẹ fún un. yẹsùn kò ṣùtẹ fún un ẹ má sọ pé eh, kìíní kan igbá kan awo ya ẹ wo déètì fídíò yìí déètì ẹ̀ lélẹ̀ déètì fídíò yìí ẹ wo ẹ wo dáadáa déètì fídíò yìí tẹ́ bá wo dáadáa ẹ máa rí pé ẹ jẹ́ zoom ẹ̀ òun lèmi ṣe sọ fún yín pé Yahya Gabari Yahya Gabari ò kéré o mi ò kéré má rò pọ̀ mọ́ kékeré mo ní làákàyè o mo dẹ̀ lóye o ṣọ́dámọ̀ sọ wípé iná kẹbírábìlà akílẹ̀ mọ́ asugaro. iná sọ̀gí aláhùn akílẹ̀ mọ́ alùkùbára iná kẹbíra bìlá ilimu máa ṣùgárọ àgbàlagbà tó bá nímọ̀ máa ṣùgárọ àtọmọdé tó náà bá nímọ̀ bákan ni wọn o iná sọ gíga aláhu ilimu alukubarọ ọmọdé àgbàlagbà tó ní mímọ̀ àtọmọdé tó ní mímọ̀ bákan ni wọn so mo ní òyìnbó dẹni làkàyè so mi ò dẹ kéré nínú ayé tí bá sọ̀rọ̀ mo mọ nǹkan tí mo ń ṣe má sọ fún mi wípé ẹ ẹ ẹ mò ń fi ọ̀rọ̀ yìí chase cloud mo fi ń chase cloud ọ̀gbẹ́ni tí bá fi chase cloud kí ni tiẹ̀ ń bẹ ṣé animal animal anima ni kì máa kì máa chase káàkiri mo bẹ̀rẹ̀ ṣé anima ni kì máa kì máa chase tó bá sọ wípé àyà gàmbá yìí o lórí tọ́pìkì yìí o ó ń ṣe cloud o ṣe ó ń ṣe sí cloud ìwọ ni màá lọ chase anima ẹlẹ́mi màá sọ wípé ẹ ó fi wá followers ni ẹ ìwọ náà lọ fi wá followers gbèrè ni ẹni ẹ kọ́kọ́ lọ sọ ẹ lọ sọ fún àwọn tí wọ́n ń bàjẹ́ náà pé káwọn náà dákẹ́ ẹ tó yí mi pé kí n dákẹ́ torí mo ní gbàgbé pásítọ̀ yẹn ṣubú èmi nìkan ti tó wọn ò bí yín re wọn ò bí yín re máa dá ogun iṣẹ́ yín ó yá wo ó yá ẹ wo déètì yìí sk adéyanjú ẹ lè drop nọ́mbà yín síbẹ̀ yẹn bá ṣe tọ́ máa pé yín ẹ wo déètì fídíò ilé tó wà nísàlẹ̀ yìí tó jẹ́ thirty five minutes thirty seconds yẹn fídíò yìí ẹ tó ti i met with brother daily today tẹ bá wo date fídíò yẹn ẹ máa rí pé june seventeen twenty twenty two ni fídíò yẹn ẹ ti rí kí ni àbẹ̀gbẹ̀rẹ̀ wá ṣe fún kí ló ṣe fún ìyá yìí ẹ wá wo fídíò náà hmm. evidence máa fi pa yín èmi èmi èmi ní fi ìtọ́ fọ̀gbẹ́ ẹ láì ya ẹ wò. grandma's house. ó ti máa títì ni ta ni kí n bá lọ rẹ. ọwọ́ ta ló wà ní. grandma ẹ̀ wò ya. ọwọ́ grandma awọ. Oh. God bless you viewers all over the world. ẹ ṣé gan ni gbogbo ẹni tí ẹ ń wò wá we are here live at mama janet olabisi's house. a wà nílé àwọn mama janet olabisi. as we all know mama has been taken to. ó yá ẹ máa wo Video yìí twenty twenty two ni o ẹ kò ní twenty twenty two yẹn Agbala Gabriel ò tí ì lálàá pé òun máa pàdé Muyideen o Agbala Gabriel ò tí ì lálàá pé òun máa pàdé Muyideen o ẹ jọ nígbà tí ó ń ṣe eléyìí ṣé ògo olólùgbà yẹn ṣé ògo babaláko bàbá Muyideen ló lò ẹ mo béèrè ẹ mọ̀ nǹkan tí Agbala Gabriel ṣe fún yá yìí ni Agbala Gabriel wọ́n kọ́kọ́ lọ gba ilé fún yá yẹn níta nígbà tó gba ilé fún yá yẹn níta wọ́n ṣẹ̀ wọ́n ṣẹ̀ wá tún ilé yẹn ṣe ìyá yẹn wà ìyá yẹn fẹ́ lábàáyín sí nínú ilé ni so àgbàdo pẹ̀lú tí ń ṣe kí ni wọ́n ti ń gba contribution tó ti fi ń kọ́lé fáwọn èèyàn kó tó di báwọn àwọn mú ìdíǹde tó di pé mú ìdíǹde ẹ má jà papọ̀ mú ìdí kankan lórí orí ọ̀fẹ́ àgbàdo pẹ̀lú ẹ má sọ pé ẹ ó ràn án lọ́wọ́ twenty twenty two tí àgbàdo pẹ̀lú tó ń ṣiṣẹ́ yìí ẹjọ́ sóti mi ti mú ìdí mo béèrè sóti pàdé mú ìdí ìbéèrè ni kò fà já o sóti pàdé mú ìdí ìyẹn máa gbọ́ home care. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé wọ́n ti gbé ìyá lọ sí atọ́kẹ́ home care. today i am happy to meet bradele. lónìí inú wa dùn láti bá ọkùn délé pàdé. Ah, ah, ọ̀kan mama. àwọn màmá. ìkan lára àwọn màmá. he is here with me Bradley, wọ́n wà pẹ̀lú wa níbí. bradele good wa níbí. bradele good afternoon to you. good afternoon. Eh, eh, Bradley, ti dé láti ìjẹta. Bradley has been. ìkànnilé yo ìkànnilé yo ẹ bá dòrin tó ṣe fún ìyá yìí hmm. ó yá ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀ tẹ̀ ń sọ ṣe ọ̀rọ̀ pé mí dín ìrànlọ́wọ́ méjì ló jẹ́ kó ṣe kí ni méjì ló jẹ́ kó ga gbogbo yín yẹn tẹ́ ń sọ̀rọ̀ publicly tẹ́bà tẹ́bà rẹ̀ ń sọ fún yẹn seriously mo ń bọ̀ ọ́ ti fẹ́ fún yín fídíò mi jẹ ni o kẹ́lẹ́ mọ̀ pé yẹ́sì kò kéré yàrá bàbá yín ní confirm evidence lọ́wọ́ hmm. ẹnu kọ́ lè má bá yín fífa ebúkọ́ a máa ṣàlàyé ọ̀rọ̀ fúnra wa ni tó bá dẹ̀ ti sọ dé bu ọ̀gbẹ́ni gbàgbé àjọ máa búra wa pa ni àjọ máa kí ni àjọ búra wa pa ni mi ò mi ò rán ya ni inú mọ́. bọ̀ mo ti show yín fídíò kan o mo ti show yín nìkan o ẹ wá wọ ẹlẹ́kejì yìí kẹ wá sọ fún mi pé bóyá ṣé Àgbàlá Gabriel ti mí tì mú ìdín nígbà tí ó ṣe fídíò yìí tí wọ́n ẹ̀pù ìyá arúgbó kan wọ́n pè ìyá arúgbó yẹn ní ìyá tápà àbí kíní kan ó yá ẹgbọ́ ẹ wò òun lélẹ̀. Viewers all over the world, God bless you. You're welcome. God bless you. Ẹ máa bọ̀. God bless you. Màmá ẹ jókòó ẹ jókòó yín ẹ jókòó yín. Mama, bọ́lá ni wọ́n ń gbàdúrà fún un. màmá yìí a bá wọn níwájú. ṣẹ́rí ẹ̀yin tẹ́ máa ń táìpù àwọn kan míì tí ò ṣe dáadáa irú bọ́dà ò jẹ́ Sunday yìí sìn wọ́n ní àgbèrè ni bàbá Kọ́lá Olóòtú but mo láìkí wọn tẹ́lẹ̀ o nígbà yẹn bọ̀ mo manage wọn ni tọ́tọ́rí tọ́lọ́ bó o láìkí Kọ́lá Olóòtú bó o láìkí ẹ̀ ṣé Kọ́lá Olóòtú mọ̀ bí wà láyé o láìkí ẹ o o láìkí ẹ o kò mọ̀ bí wà láyé bọ́dù kan tà mọ́ ara rẹ kò mọ̀ bí wà láyé náà wọ́n ṣáà ẹ eh, mi láìkẹ tẹ́lẹ̀ mi wà láìkẹ mọ ah, ṣé ṣé mi ṣé mo mọ ẹ rí ni tó bá láìkì mi mọ ah, ẹlẹ́dàá ẹ lò láìkì kò sí kó tó kàn tèmi bẹ́ẹ̀ mi eh, kò tó kàn tèmi bẹ́ẹ̀ mi ò yìn fàjẹ́ pa program mi èmi kọ́ mo ra fóònù fún mi kọ́ mo ra dáta fún ẹ tó bá gbọ́n ni tó bá ti láìkì yàn tó bá ti jókè péjẹ nìyẹn ọ̀gbẹ́ni kó lọ sókè má wulẹ̀ wò débi pé wàá kọ́mẹ́ntì but ẹlòmíì á ti mọ̀ wáṣọ kọ́mẹ́ntì àwọn àmọ̀ sọ pé àyè tì mí àti kí ni kan ó ètì mí dídá ṣé mo mọ̀ bí o ti wà láyàgò sí láyé ṣé mo mọ̀ yóò ku ẹran ní àbí àgùntàn ìwọ ló ń tàn ìwọ ló éta rẹ̀ ó yá ẹ wá gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ ẹ máa rí i pé níbi fídíò yìí ọmọ àdàkọ déètì ẹ ọmọ àdàkọ déètì ẹ ń bẹ ó yá ẹ máa gbọ́. a bá wọn níwájú ìta tí wọ́n ń sùn ní àdúgbò adékilẹ̀. bọ́ what is your problem afáyàyà Bello Kamarudeen ẹ jọ ẹ kúrò mi báyìí mi ò fẹ́ rude mi ò fẹ́ bú náà mi ò fẹ́ ṣépè fún mi mo tẹ́ bá sì lè fi làákàyè dé nǹkan tí mo fẹ́ ṣàlàyé ẹ kúrò bí dandan kọ́ ni kò kẹ́ kọ́mẹ́ǹtì sí bíbáyìí àwọn èèyàn pọ̀ tó ń ṣe live ẹ lọ wò wọ́n ẹ eh, where is my problem where is my problem báwo òun ni kí wọ́n dáyàn bọ̀ àà ẹ máa dúró arúgbó tí àgbẹ̀lẹ́gbẹ̀ ní fìdí ni ẹ mọ iye windows tó ń fìdí ni bọ̀dá bẹ́ẹ̀ lọ Kamaldeen ṣé ẹ̀yin lè fìdí arúgbó tí àgbẹ̀lẹ́gbẹ̀ ní fìdí tàbá wá dákẹ́ kalẹ̀ kí wọ́n ba image Abiola Gabriel jẹ ẹ máa dúnyàn tó máa fẹ́ tì ní ṣe màá tó pé àjẹjẹ mùsùlùmí kan náà màá máa gbè lẹ́yìn rọ màá máa gbè lẹ́yìn àbòsí ní òkú dáa kó dáa ojútọ̀rọ̀ bá rọ àníkàkíkà sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí sí mi ò tí búyàn mi ò tí ṣe pé mo kàn fẹ́ clear nǹkan ni kí kílẹ̀ ni mo fẹ́ clear ọ̀rọ̀ tó sọ wípé nígbà bóyá ìdí ni lo glory Abiola Gabriel nígbà hmm, Abiola Gabriel ń lo Abiola Gabriel ń lo glory ìgbóyè dín mo fẹ́ kó yé do ó ti gba owó fáwọn èèyàn tí wọ́n kọ́lé kó tó di pé wọ́n yìí dìde láti twenty twenty two ó ẹ máa wo fídíò màmá yìí lọ. ní ìbàdàn ní òkè arímọ a yìí níta tí wọ́n ń sùn we met outside sleeping all alone ọ̀dọ́ wọn láwa yìí ẹ máa bá wa ká lọ stay online ẹ má bínú ìgbà tá a wà live lẹ́ẹ̀kan ìgbà tá a wà live lẹ́ẹ̀kan ah ìgbà tá a wà live lẹ́ẹ̀kan. Eh, èmi àtàwọn eh, bàbá wa ládùúgbò lájọ lọ ṣe mítìtì bàbá wa yẹn wà bí báyìí àjọ lọ ṣe mítìtì so wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ fún wa nípa màmá nọ́mbà one ilé tí màmá ń béèrè ẹja ti ọkọ̀ wò náà ibi tí màmá wà rèé this is where màmá mi ẹ súnmọ́ mi díẹ̀ ibi tí wọ́n ní màmá ń béèrè this is ẹ̀mọ́ ibi tí wọ́n ní màmá ń béèrè this is where mama is living ẹ jẹ́ nọ́mbà one that's the first point wọ́n ní bí màmá ń sùn rèé this is mama's house kí ló what happened that made mama kí ló fà tí màmá fi ń why mama is sleeping in this room. ó yẹ ẹja padà síta. máa lọ tọ́ba yìí máa fi ń. kí ló fà tí màmá fi ń gbẹ́rù bí. kí ló fà tí màmá fi ń sunrú bí yìí. ẹ máa bá wa ká lọ. màmá ẹ káàsán mà. màmá ẹ káàsán. màmá kí lorúkọ yín. Deborah lorúkọ yín. ṣé bẹ́ẹ̀ lóòótọ́. ẹyẹ èèyàn fídíò yìí twenty twenty ni o kì í ṣe fídíò twenty twenty three o fídíò twenty twenty ni o ẹ jọ ṣé Agbala Gabriel ti pàdé Muyideen ní twenty twenty yẹn mo béèrè twenty twenty two ṣó ti pàdé ẹ twenty twenty two ṣó ti pàdé ṣé Agbala Gabriel ṣó ti pàdé Muyideen ní twenty twenty two ogo wo wá ní Agbala Gabriel nílò ní gbogbo táwọn yìí ogo wo ló lò mo béèrè kébi pé ó bá yàgbà oúnjọ láti innovate ilé ogo wo ló lò ṣé ogo babalako baba Muyideen ló ń lò ni màtí babalako baba Muyideen wa kú ó tún wá bẹ̀rẹ̀ sí lo ogo tọmọ náà

grandma's house. o ti ma ti tì mí ká ní kí n bẹ lọrẹ. ọwọ́ ta ló wà náà grandma èwo oh. ti ya. ọwọ́ grandma awọ. God bless you viewers all over the world. ẹ ṣe gan-an gbogbo ẹni tí ẹ ń lágbàáyé. we are here live at mama janet olabisi's house. a wà nílé àwọn mama janet olabisi. as we all know mama has been taken to atoke home care. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé wọ́n ti gbé ìyá lọ sí atoke home care. today i am happy to meet bradele. lónìí inú wa dùn láti bá ọkùn eh, délé pàdé. Ah, ah, ọ̀kan lára àwọn màmá. kì í waste time ṣe ti rí pé fídíò eré náà twenty twenty two ni o àbúrájú bẹ́ẹ̀lì ó bá ó bá ìyá àgbàlagbà yẹn renovate ilé ni o ní twenty twenty two ṣó ti pàdé Muyideen gbà yẹn ṣé Muyideen wà pẹ̀lú ẹ̀ ṣógo Muyideen náà ló ló ń gbà yẹn ẹ ẹ tún máa wò mí hmm, hmm, ẹ tún wò mí kẹlẹ́ mọ̀ pé kò ń ṣeré mi ò ṣeré o òdodo wàá fi wá máa já irọ́ tẹ̀ ń pa mọ́ mọ́ máa nìyẹn ẹ ya ẹ wele ẹ wele. àwọn ìgbìmọ̀ nípa ìgbìmọ̀ ìgbìmọ̀ nípa ọ̀pá ìdíwọ́ láti wá. ẹ kúrò lè mọ. Mama ẹ pẹ̀lẹ́ ẹ bá bọ̀ ẹ jókòó sẹ́gbẹ̀ẹ́ mama ẹ jókòó sẹ́gbẹ̀ẹ́ mama ẹgbọ́n mi Wasiu Ayinde Bámidélé àmì o àmì o lágbá ọlọ́run àní gbọ́ fún ara wa o àbí ẹgbọ́n mi ẹ rí pé ṣé mo wà lórí right àbí mi ò sí lórí right ẹgbọ́n mi bá mi Wasiu Ayinde ẹ jẹ́ kí n mọ̀ ṣé mo wà lórí right ṣé ṣé mo wà lórí right àbí mi ò sí lórí right ẹ jẹ́ mọ̀. hallelujah gbogbo ènìyàn glory be to God please give me a share wé agbé ọlọ́run ga fún iṣẹ́ tó bẹ̀rẹ̀ yìí kì í ṣe nípa ipa wa kì í ṣe nípa agbára wa ẹlòmíín sọ pé à ah, ẹ̀yin dáṣe. ṣé o mọ̀ pé ó kọ́lé ó kọ́lé yẹn ẹ̀rọ ẹgbẹ́ ìgbà tó níṣan ó dẹ̀ kọ́lé yẹn ó dẹ̀ kọ́lé yẹn fún wọn tán ṣé mo bẹ́ẹ̀ kò tí pàdé mú ìdí ìgbà yẹn o ogota ló ń lò ẹ̀yin tẹ́yìn sọ wípé ó ń lò gbo kinní kan ogota ló ń lò ní gbogbo bíbá yìí o ẹ jẹ́ tún mí mi wá ah bá nípa mú wá fún yín gan wo ẹ̀yin lè sùn hmm, ẹ̀yin lè sùn. Hmm, hmm àwọn èèyàn ẹ bá máa ṣàbùsí orí burúkú ẹ máa ṣàbùsí òfò àbùsí orí burúkú ti bá tẹlómi jẹ láyé àwọn ìka ọ̀dájú èèyàn àbùsí àbùsí àbùsí torí kò tẹ fẹ́ jẹ fáfọlọ́nṣọ ẹ fẹ́ káṣà lára mú ìdín ẹ fẹ́ tírẹ́ǹdì ẹ fẹ́ tírẹ́ǹdì ẹ bá tẹ ẹ tírẹ́ǹdì yẹn òun mìíràn nìtì gbogbo akátakátá là ń wá ká tírẹ́ǹdì kò sẹ́ni tí ò wá kóhun tírẹ́ǹdì àbí ṣé ìwọ fẹ́ tírẹ́ǹdì ó tírẹ́ǹdì ẹ ọlápò ò kò sẹ́ni tó pọ́pọ́lá mi fámìlì yìí kò lè sẹ́ni tó ní followers ní family yóò fà tí wọn bá ní followers kò ṣe kíni wọn máa ṣe kíni ìwọ náà máa ṣe kíni ìwọ náà máa trend wọn máa ṣe kíni ìwọ náà máa trend ṣùgbọ́n so alákọ̀ọ́kọ́ nìyẹn o hmm. túwò eléyìí náà wọ́n ń da ilé kan wó níbí báyìí please another one again. Hello, hello gbé dada yeah viewers all over the world we are live at Gidi village hold on mama mama ma mama wa ah mi mo no smart dani. Oh, okay. okay fine thank you mama ìpẹ̀lẹ́ sọ mama rè é àwọn mama rè é ọ̀tọ̀ tí mi yá yìí ọ ẹ ti ṣáde pé wọn wọlé yẹn ni ẹ ṣe mọ̀ pé wọ́n wó one mọ̀ pé wọ́n wó ilé yẹn ó dẹ̀ wọ́n dẹ̀ tún lé yẹn kọ́ ẹ jẹ́ ògùn ògùn ògùn ta ló ló gbà yẹn ṣe ògùn mi dínà náà ni ló ló gbà yẹn ní twenty twenty two ṣé ní twenty twenty two náà ló sì tún lọ láì tí pàdé mi nìyí ó dẹ̀ ti lóògùn ẹ̀ mo béèrè ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ yẹn di next time torí fídíò ìjàpá yẹn di next time gbogbo àwọn orí tó ti ṣe láti twenty twenty twenty twenty one twenty twenty gbogbo fídíò pátá ló wà lọ́wọ́ mi so ó yá ọ̀rọ̀ ọ̀rọ̀ tó mo fẹ́ wọlé sí oyin ọ̀rọ̀ bàbá wa Kọ́lá Olóòtú àti Fọlọ́runṣọ́ àti Muyideen ta ló ń parọ́ nínú wọn mo fẹ́ dáṣẹ́ wọn pẹ̀lú evidence ẹ jẹ́ ká kọ́ gbọ́ nǹkan tí bàá mi Kọ́lá Olóòtú sọ náà ẹ jẹ́ ká kọ́ gbọ́ tiwọn báyìí lẹ́yìn tí Muyideen àgbàlá Gabriel tó kúrò lágbàlá Gabriel àtilẹ̀ àti gbogbo ẹ̀ fọ́fílẹ̀ àtìyàwó ọlọ́run tí kì í fẹ́ ní tiẹ̀ lẹ̀ Muyideen àgbàlá Gabriel tó ti pàdé aláàánú ní o ọ̀kan nínú àwọn mùsùlùmí ìyá olówó kan ní Lẹ́kí ló ní kí wọ́n gbé Muyideen àgbàlá Gabriel wá wọ́n ní kí wọ́n tó gbé Muyideen àgbàlá Gabriel wá dọ̀hún kọ́kọ́ lọ rèé gba ìrẹ́ lẹ́nu ìyá ẹ̀ wọ́n two hundred and fifty thousand ránṣẹ́ sí ìyá ẹ̀ pé kíyà máa fi ṣòwò ọ̀yà ẹ fi tinútinú fọ́mọ yín ládùúrà tó bá ṣe wípé ìbínú yín ní tẹ̀ lọ́mọ yín ìyá ẹ̀ ṣàdúrà fún gbàrà tí wọ́n sì mú ìyá yìí ní Muyideen kọ́kọ́ ní ìdóúnjẹ àsìkò àtàwọn vitamins ká àsìkò wọ́n gbé lọ síbítù wọ́n lọ yẹ̀jẹ̀ rẹ̀ wò. ìgbà yẹn wọ́n bẹ̀rẹ̀ tọ́jú lórí aṣọ báàgì ńláńlá méjì oríṣiríṣi ni wọ́n rà fún Muyideen Àgbàlá Gabriel. wọ́n ra dàlàmíà ńláńlá àtàwọn aṣọ fún Muyideen. àdéhùn tí wọ́n ṣe pẹ̀lú Muyideen ni pé yóò máa jẹ yóò máa mu yóò máa wà ní ibi tó ga. wọ́n ní seven million nìyá owó tí ń jẹ Muyideen ti ń pariwo pọ̀ ní ìdí. máa sọ fún pé èmi ò ní tẹ̀lé rọ kí n má sọ fún yín ṣe rí bámi kọ́ lóòtù ọ̀rọ̀ tí wọ́n sọ wípé wọ́n lọ wípé wọ́n lọ wọ́n gbé mú ìdílọ sọ́spítù wọ́n lọ test yẹ irọ́ nìyẹn ìyẹn ò sí mbẹ̀ ó bọ̀ ìyẹn ò sí mbẹ̀ wọ́n ò gbé sọ́spítù láti lọ test yẹ but èyí tí wọ́n sọ yẹn confam ni confam eléyìí tí wọ́n sọ yìí confam ni tí màá dé gbé evidence wá fún yín confam lélẹ̀ confam gidi ni ìjàmbá ìjẹun sọ sẹ́yìn díẹ̀ ká tún pọ́ǹtì mi pọ́ǹtì mi náà bọ́ ìdí yóò máa jẹ yóò máa mu yóò máa wà ní ibi tó dáa. wọ́n ní ṣé five million nìyá owó tí ń jẹ Muyideen tí ń pariwo pọ̀ nídìí. wọ́n ní kó fọkàn balẹ̀ tí ò bá ta tẹ́tẹ́ tí ò mu tí fún odidi oṣù mẹ́fà. wọ́n máa kówó ṣe lápò wọ́n máa fún ní gbogbo nǹkan tí ń fẹ́. wọ́n ti gbé lórí ìṣọ́ kan tí ó máa sọ tọwọ́ tẹsẹ̀ báyìí. kì í ṣe pé wọ́n mú wọn dé mọ́lẹ̀ lójú kan náà o ó fìrì láti máa lọ. ṣùgbọ́n àwọn kan ń mọ́nítọ̀ rẹ̀ ó gbé lórí mọ́nítọ̀rì. o a jẹ́ pé o gba five million tó fi bẹ̀rẹ̀ business ṣe ọ máa kírun tó o bá ti ń kírun tó o ta tẹ́tẹ́ tó o sì mutí fún odidi oṣù mẹ́fà five million tó ń wò yìí ó láǹfààní láti gbà. torí ọkọ five million tó sọ yìí ó tọ́ ni o wọ́n fẹ́ rán five million àti hajj ni wọ́n promise Muyideen ẹ jẹ́ ká ṣe ṣe máa gbọ́ lọ́nà ká ṣe máa gbọ́ lọ́nà ti gbà. tí oṣù mẹ́fà yẹn bá wá bọ́ ẹ̀yìn tó bá ti pọ́dún kan tí ò mutí tó ta tẹ́tẹ́ tó sì ń kírun. ó ti sún ọ̀dùn ó ti dà láàjì lọ́dún tí ń bọ̀. ibi tó bá sì da tó sòódó àràlẹ́ fún ọ lẹ́kí tó ọmọ gbẹbẹ̀. a sì fẹ́ ọmọ tó náà lẹ́sìn islam a fẹ́ fún. ọ̀rọ̀ ọmọ ìdíìní àgbàlá gabriel ti di competition láàrin christianity àti àwọn onímùsùlùmí. ẹ̀yin alálàájì ẹ máa gbọ́ báwọn oníṣọ́ọ̀sì bá ti mú ọmọ wa kan tí wọ́n ń gbọ́n láàánú. ẹ jẹ́ káwa náà máa mú johnson ká máa mú jacob káwa náà máa sọ́dà láàjì. ká tiẹ̀ kí àgbàlá gabriel ká yí o. ibi ọ bí orí Muyideen ọ̀bá ní takò tí àwọn ogun ilé wọn ọ̀bá ní tẹ̀lé kò ní mutí fọ́sù mẹ́fà kò ní. sẹ́rí wípé wọ́n fún ní oṣù mẹ́fà yẹn wípé wọ́n fún lóṣù mẹ́fà yẹn kò sí yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo tí wọ́n sọ yẹn wọ́n promise ẹ̀ lóòótọ́ àjì pẹ̀lú five million ẹ wá mọ ẹ mọ̀ títí kò fi lọ sí àjì yẹn mọ́ kẹ́ni mo pé èmi ní baba evidence lọ́wọ́ ìdí tó fi lọ sí àjì mọ́ pé ṣé mo Mr. Kenny tó pé lórí fóònù pé lóòfin gba five mr kenny yẹn ti ń ṣe visa america fún òun àtìyàwó ẹ̀ so mr kenny yẹn mẹ́ẹ̀dẹ́ ló gba òun ló bá ṣe international passport so ibi tí wọ́n ti ń pòsẹ́sì eh, visa america international passport mú ìdíwọ̀n bẹ́ẹ̀ tó wà lọ́wọ́ mr kenny kò dẹ̀ lè possible kéèyàn gba passport méjì at the same time tí o ti pẹ̀ síra wọn rárá kí n gba international passport méjì láì ti pẹ̀ síra wọn no no no kò wá okay kò yẹ kò wá okay kò lè ṣẹlẹ̀ láyé o ò lè rí mi gbà lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ o ò lè rí mi yes confam ló gbọ́ yẹn so international passport tó wà lọ́wọ́ Mr. Kehinde yẹn òun ni ò jẹ́ kí wọ́n padà rí iran ní àjò torí mò ń gbọ́ tí fọlọ́run sọ ń béèrè lọ́wọ́ ìlànà pé ẹni ìbálòótọ́ ọmọ àwọn ẹni àjì wọn lè rí ìwọ nìyẹn wọ́n fẹ́ wọn ní àjì confam wàláì wọ́n fẹ́ wọn lọ sí hajj confam ó lápẹ́ wọ́n fẹ́ fi kíní yẹn gbé Agbala Gabriel ṣubú ni o bí ṣe pé bóyá wọ́n ní ìdí tàmí láti fi ẹ̀pù mú ìdí wọ́n kọ̀ fẹ́ mú ìdí mọ̀ láti fi gbé Agbala Gabriel ṣubú káṣí àtẹ̀bá gbọ́ ọ̀rọ̀ kan tí fọlọ́nṣọ́ sọ níbi ọ̀rọ̀ kan pé ah mú ìdí ni sọ àwọn ọ̀rọ̀ tó lágbára ní pé àwọn èyí ti rìlíìsì ẹ̀sìn tó bá padà máa yá àwọn apàdà máa rìlíìsì ẹ̀ kí ni ìtumọ̀ àwọn ọ̀rọ̀ tó lágbára ìtumọ̀ ẹni pé bóyá ó ti parọ́ mọ́ wọn gbogbo ẹ̀yẹ̀yàn tí wọ́n ìdí bá ti ń jáde tó wá ń parọ́ ẹ mọ̀ wípé camp àwọn àwọn àfa àfọlọ́run sọ ló wà lẹ́yìn ẹ̀ kẹmọ bẹ́ẹ̀ gbogbo náà tó dẹ̀ bá pa irọ́ yìí ojú àbẹ̀lájẹ́ bẹ́ẹ̀ ni ó rí èèyàn orí jìyàn lórí ìsinmi ṣọ́ọ̀ṣẹ̀ àbẹ̀lájẹ́ bẹ́ẹ̀ ni ó ń fi àfọ̀ṣẹ gba olówó àwọn èèyàn àbẹ̀lájẹ́ bẹ́ẹ̀ ni ó ń gbé cocaine àwọn olóò tó fẹ́ pa náà nìyẹn o ó fẹ́ pa mọ́mà nìyẹn ni òun ni fọlọ́sọ́fin sọ wípé àwọn ọ̀rọ̀ kan wà tó ti sọ tó ní agbára tó ní agbára táwọn sì máa padà máa tú ṣèbí tó ti sọ lébi gbọ́ tó ti sọ̀nà ah, ìyá gábàdì mo gùn gan o ọlọ́run bá gbọ́dọ̀ sáṣì lórí nǹkan hmm, hmm. ìwọ ní kéèsì kan kó gbé wá fún mi kí wọ́n bẹ gbọ́dọ̀ sáṣì lórí ẹ̀ lọ́ọ́ hmm. dídì fún mi lẹ́bùn yẹn ó yá wá gbọ́ wá gbọ́ wá gbọ́ ibi tó ti sọ wípé mú ìdí ni ah ó sọ àwọn nǹkan tó lágbára kódà àwọn oníṣẹ́ máa rìlíìsì ẹ̀ sí táwọn ń rìlíìsì ẹ̀ sìn ní ti next week àwọn máa rìlíìsì ẹ̀ ó yá ẹgbẹ́ tó ti sọ. ọmọkùnrin náà ti sọ àwọn ọ̀rọ̀ tó lágbára tẹ́ padà máa rí fídíò rẹ̀ mọ́ nísìnkọ́ ọmọkùnrin náà ti sọ àwọn ọ̀rọ̀ tó lágbára tẹ́ padà máa rí fídíò rẹ̀ mọ́ tọkùnrin náà ti sọ àwọn ọ̀rọ̀ tó lágbàtẹ́ padà máa rí fídíò rà mọ́nìsìn kọ́ tọkùnrin náà ti sọ àwọn ọ̀rọ̀ tó lágbàtẹ́ padà máa rí fídíò rà mọ́nìsìn kọ́ tọkùnrin náà ti sọ àwọn ọ̀rọ̀ tó lágbàtẹ́ padà máa rí fídíò rà mọ́nìsìn kọ́. ìtumọ̀ ni pé wọ́n yìí dín ní ti sọ àwọn ọ̀rọ̀ kan tó ní agbára àmọ́ kí ni àmọ́ nísìn kọ́ pé àwọn sì máa publish ẹ̀ ah, ẹ tún tún bọ́ dáadáa ẹ yẹ èèyàn ìdí nìyẹn tí mi ò fi gọ́ sẹ́yìn àbòsí o gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ má rò pé bóyá mi ò mọ̀ nǹkan tí mo ń ṣe o ẹ má rò pé bóyá ẹ mo fún kìrìsìtẹ́nì ní support ẹni tó bá jẹ́ ọmọ ìyá wa ní Islam ni mi ò lè fún support mi ò lè fún support lórí àbòsí láyé mi ò lè fún yín ní support lórí àbòsí láyé tẹ bá fẹ́ ṣe oore fún ìdí ẹ ṣe fún ìwúlà bùrọ̀ máa sọ wípé àwọn ọ̀rọ̀ kan lágbára tó sọ tí gbogbo ẹ̀ṣin máa jáde láìpẹ́ wọ́n tá nínú ìtumọ̀ ẹni pé ẹ máa gbé jáde kó wá parọ́ pé ah Agbala Gabriel ah ó máa ń bá wọn fẹ́ gínsùn ah Agbala Gabriel ó gbébọn Agbala Gabriel ó rí ìyàn mọ́ ní ṣọ́ọ̀ṣẹ́ Agbala Gabriel ó ń lo àfọ̀ṣẹ́ ìṣèlú nǹkan tó fẹ́ wá tún síta náà nìyẹn ọlọ́run ní fún yín ṣe ọlọ́run lọ́jọ́ òní òní fún yín ṣe ẹ tún tún gbọ́ náà ẹ tún bó ṣe gbọ́rọ̀ yẹn kalẹ̀ gbọ́ ẹ tún tún ọmọkùnrin náà ti sọ ọ̀rọ̀ tó lágbára tẹ́ padà máa rí fídíò rẹ̀ àmọ́ kọ́ ọmọkùnrin náà ti sọ ọ̀rọ̀ tó lágbára tẹ́ padà máa rí fídíò rẹ̀ àmọ́ kọ́ ọmọkùnrin náà ti sọ ọ̀rọ̀ tó lágbára tẹ́ padà máa rí fídíò rẹ̀ àmọ́ kọ́ ọmọkùnrin náà ti sọ ọ̀rọ̀ tó lágbára tẹ́ padà máa rí fídíò rẹ̀ àmọ́ nísìnyí. ṣé náà ti kọ̀ǹfàmù sí ni pé wọ́n fẹ́ máa lò wọ́n lè ti bẹ̀rẹ̀ látànà torí pé ẹ̀mọ̀kẹ́ fọ́lọ́nṣọ́ o de kan péré labalaki bɛ se fún un o de kan yẹn náà ni pé kò jẹ́ kó mamuti ma o ní o de kan yẹn náà ni ẹ jọ tó bá jẹ́ pé o de kan tí mi di ṣe tí labalaki bɛ se fún mi di yìnyín ṣé àwọn wèrè yìí tọ́ lọ gbé mú ìdí ni ẹ ṣọ́ máa mọ̀ tí labalaki bẹ̀rẹ̀ ò bá yọ kó nínú ibi wèrè tó wà ṣáwọn wèrè wèrè yìí máa wá káàkiri débi pé wọ́n sọ pé àwọn fẹ́ ẹ̀pẹ̀ ó yá ẹ wá wò nǹkan ṣe rí mídìí tẹ̀ ń wò yẹn wà láìta láì ẹ̀yẹ̀yàn tí táwọn babaláwo bá fún méjì lówó lónìí wàláì wọn ti máa di babaláwo mi ò kọ̀ndẹ́mù wọn babaláwo àbí kíní kọ mo fẹ́ ṣàlàyé ni o tí christian tí christian èjì o david yaya, please leave this mi ìdí mi o ẹni pé mo ń sọ fún yín pé má kọ́mẹ́ntì tó máa mú mi bínú o fọlọ́n bá bẹ̀ jọ tó bá ní press tó bá wà ní press kúrò níbi péjì mi ni àwọn mi tó sọ̀rọ̀ kọ ṣó lọ sọ fún wọn kọ́ stop ẹ̀ àwọn tó ń pa ẹ̀ẹ́dẹ́ èjì rẹ̀ david ṣé the people wey dey lie against Agbala Gabriel Shit, you don't stop them. Shit, you don't stop them. This morning, uh, another person come out and lie against him again. Yesterday, they lie against him. You want to tell me that I should leave the, the, the matter? No! We didn't show the food, but Nigeria, papa! I'm like, man, show the food, but Nigeria, papa! Put the bottle of jabber. So, if you don't have interest, get out. Not by force. Stop telling me, I'm not going to talk nígbà tí fọlọ́nṣọ́ ṣe program lánàá o ṣe lọ kọ́mẹ̀tì síbẹ̀ pé kọ́tọ̀ ìgbà tí bàbá mi kọ́lọ́ lóòtú ṣe program o ṣe lọ kọ́mẹ̀tì síbẹ̀ pé kọ́tọ̀ èmi nìkan ni wà á rí àbí. ẹyẹ ìyá lẹ́yìn ìgbà fàáyì sọ wípé ah ah ah mi lè ti sọ ọ̀rọ̀ tó ní agbára táwọn padà táwọn máa padà máa gbé síta àmọ́ ní sìnkọ́ ẹ wá wo ẹ wá wo bí tí wọ́n ti sọ̀rọ̀ wípé ẹ wọ́n máa fún ìdí ní owó kan ẹnìkan máa fún lówó lóṣooṣù ẹnìkan máa ẹnìkan fún ní twenty thousand ẹnìkan fún ní hundred thousand kó fi lọ ra kó fi lọ ra fóònù gbogbo fún hundred thousand kó fi lọ ra fóònù ìyẹn àwọn promise tí wọ́n fún tọ́sí fún ìdín òun nìyẹn tó fi di mùsùlùmí pàpàǹdodo ẹ sọ fún wọn wípé tó bá tó bẹ́ẹ̀ láàrin oṣù mẹ́ta kó má fún ìdín lówó tí mo ìdín bá dé mọ́ṣáṣí kẹ́pẹ́ mi ní bastard yes ẹ sọ fún àwọn tó kàn pẹ̀lú ọlọ́wà ẹni kọ́ try kó má fún ìdín lówó ẹni kọ́ kọ́ tẹ̀ try kó má fún lówó. Hmm, hmm, mi dèdè mi mọ kọ́ máa fún lówó wà láìka láì ẹ padà rí bàbá aláwo ẹ padà rí ní ní ṣọ́ ní kíló rẹ̀ ní ṣọ́ọ̀ṣì hmm, mi dì wọ́n wà nínú èèyàn gidi kan ni mi dì wọ́n nínú èèyàn gidi kan ni ó yá ẹ gbọ́ promise to promise yẹ. alọ́dọ̀ mi fa wa àti yín lè ìyá wa wọ́n ti pilẹ̀ ọlọ́run mo ti mọ̀ pé wọ́n ń pa bọ́dà wa dáadáa àwọn sọ pé kí n má dáa kọ àwọn mufti majesta wọn kọ́kọ́ sẹ́ni twenty thousand sakanti èmi dẹ̀ta sakanti. àwọn promise tí wọ́n fi mú mọ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lélẹ́yìí o ok ẹnì kọ́ ló máa fún ní twenty twenty thousand naira every day ẹjọ́ torí tọ́ lọ́n why tí ẹni yẹn ok ó ló máa fún mi ní twenty twenty thousand naira every month láì ṣiṣẹ́ láì ṣe anything ẹ bá ń bèrè lọ́wọ́ ẹni yẹn pé ṣé kò sẹ́ni tí bí ń panu family ẹ̀ ṣé kò sẹ́ni tí bí ń pa nínú àwọn arádùgbẹ́ ìjásí pé mú ìdí ló fẹ́ máa fún lówó lóṣooṣù lẹ́ni tí ò ṣiṣẹ́ kankan ṣe ti di pé wọ́n kó ìdàgbàlagbé pé wọ́n fẹ́ gbé ṣubú ni ṣẹ́dá rí ẹ tó sọ pé òun máa fún lówó lóṣooṣù yẹn òde ní múyìdí ni ó gọ̀ ṣẹ́dá tẹ̀mí bá ti fún lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ méjì kó pẹ́ ní fún mọ́ confam lẹ́gbẹ́ ẹnu yẹn ó yá ẹ máa gbọ́ ní ṣó ẹ gbọ́n promise tí wọ́n ṣe fún ẹ tó tún gbọ́. Hmm, mo ti yin madesta wọn kó pẹ́sẹ́ntì twenty thousand sákàǹtì ẹ̀ méje kan sákàǹtì ẹ̀ nìkan ìbọn àwọn sẹ́ndì èsì àmọ́ sẹ́ndì èsì. bá mi wàsíù bá mi wàsíù sẹ́mi tó ń pè ní pọ́sà pọ́ndà pmp mi mọ̀ bóyá ẹ mọ̀ pmp òun ló promise ẹni twenty twenty thousand naira every month ṣé mo pé pmp yẹn dẹ̀ jẹ gbèsè tó pọ̀ gan lórí mídíà millions of naira torí kí lórúkọ ẹ pmp pmp ó ń ṣe company kan tó ní káwọn yẹn wá invest bí akíní yẹn wá collapse ni kò tiẹ̀ yéèyàn gbogbo àwọn tó ti wá dáwó síbẹ̀ àwọn yẹn ti dáwó síbẹ̀ gan àwọn ti invest síbẹ̀ gan millions wọ́n nínú nǹkan tó fi sákòrò social media lẹ́yìn mẹ́ta yìí irú irú ẹni tó wá wà nínú gbèsè yẹn tó ti bẹ́ẹ̀ nǹkan ní wà ń bẹ̀ ìwọ tó wà nínú gbèsè yẹn tó wọ́n tó tó wọ́n sọ pé fẹ́ máa fún ẹ̀ ní twenty twenty thousand every month ẹ ti mọ̀ pé kàn mí wà ń bẹ̀ wọ́n ṣàfẹ́ ṣe jàǹbá fábàlà gẹ́gẹ́ bẹ́ẹ̀ lè ní ṣá máa gbọ́ nìṣó. ṣùgbọ́n bẹ́ẹ̀ wọ́n sì fún mi lọ́dọ̀ tàṣà lánàá náà tó kó fira fóònù ọlọ́run ọlá náà nípa ọlọ́jọ́ tàṣà lọ́wọ́ àti fóònù tó bá wù ló kó fi sí so ti yín náà kálukú wa náà lá nídìí Eh, eh, tọ́lá ti bọ̀wọ̀ náà nǹkan ẹ̀yìn ìwé pé nǹkan báyìí ní ọ́fíìsì ìlọ́wọ́ ìlọ́mọ tó bá kà ní ìtògbésí ayé àmì ìrìn àti dánwò ẹnì kan tó sọ pé àwọn kan fowópamọ́ gbowó bisi kita bi pẹtẹ bisẹ bisẹ bẹbi da bisi kita bi kori ẹmọ ọmọ ẹdúró bi tẹ ẹbá mọ mọ tata rẹ lọrọ sọ̀rọ̀ àwọn olórí ibu ha wọn bẹ fi jẹun ẹ èlò ni wọn ti ta lọ́wọ́ fún lọ́wọ́ ló ń kú ẹ display yìí tọba ẹni tọba fún one million lórí kú ẹ jẹ tara yóò rí pẹtọ ọyá owó mi ti jẹ tó mo fún yín tó mo jẹ fún mi ìdí ìtàlẹ ẹbẹrún Ọlọ́run ẹbẹrún Ọlọ́run ẹjá dúdú dé lórí ta bá màmá. Eh, ọlọ́run gbọ́dọ̀ àwọn kan eh, bọ́dà wa dáadáa pmp àwọn promise ìpele every month àwọn ọmọfin ní twenty twenty ẹ̀dá kọ̀ọ̀kan wá rí yàn bí márùn-ún báwọn tí ọmọ fún lówó lóṣooṣù. ṣé ń gbọ́ ó wá rí yàn bí márùn-ún báwọn tí ọmọ fún lówó lóṣooṣù that is hundred thousand naira per month lẹ́yìn ṣiṣẹ́ kọ̀ọ̀kan. kò kọ́ lápá o ẹ̀yẹ̀ yàn mo ìtajà òbúṣà yìí èyí mi ìdẹ́fẹ́ ṣépè o o fẹ́ kí n ṣépè fún ẹ o mo ti ní kó kúrò ń bí báyìí tó bá ní interest nínú mi kúrò ń bí kúrò ń bí báyìí ṣé mo invite ẹ ní ṣé mo mọ ẹ rí ni ṣé èmi èmi mo ra data fún ṣé dandan ni kò wò mí ni is it by force to to watch me and comment get out of my page Come on, lọ wo o ṣe máa lọ máa wo like you now. ni ẹ̀wọ̀n kan. Hmm? ọlọ́run wọn àtẹ lánàá pé kí gbèsè ayé mi. so nínú nǹkan tí wọ́n ti wá fi dé méjì mọ́lẹ̀ ṣe mọ̀ pé wọ́n ní pé kí méjì I wọ̀ọ́rì wípé àwọn èèyàn sì máa join the pé pé my phone, fún twenty thousand naira every month àwa jẹ́ hundred thousand naira báyìí ẹ̀yin èèyàn ẹni tí ò kan lápá tí ò kan lẹ́sẹ̀ tẹ́mi tí ò ṣe báwo ẹ ṣe máa fún ní hundred thousand every month for what tí bàkí ṣe pé bóyá ẹ ní purpose nǹkan tẹ́ fẹ́ lò fún ẹ dẹ̀ ti bẹ̀rẹ̀ purpose yẹn báyìí ẹ ti bẹ̀rẹ̀ ẹ ti bẹ̀rẹ̀ láti fẹ́ máa lò ẹ ti bẹ̀rẹ̀ báyìí òun ni pípẹ́ tẹ pé wọlé sí program lánàá torí afáfúnraṣọ ó ń tẹnumọ́ wípé ah kíníkan kọ́lọ̀ ló ti ń parọ́ gbogbo ẹ̀kọ́ ni bàbá kọ́lọ̀ ló tù ṣẹ́ṣẹ́ èyí tí ò sí bẹ́ẹ̀ mo yọ kúrò bẹ́ẹ̀ èyí tó wà bẹ́ẹ̀ mo ṣe kí ni mo sọ pé wà bẹ́ẹ̀ ìtì ibẹ̀ nìyẹn ok ó yá ẹ ti wá gbọ́ ìmí o wọ́n sọ wípé Muyideen ó ń process account lọ́wọ́ by next week àwọn máa gbé account síta báwo lẹ ṣe máa gbé tó bá ṣe pé bóyá ẹ̀yin náà fẹ́ fi cash out why tẹ máa gbé account number síta again for what ṣé òun nìkan ni á jẹ ni wọ́n ti kọ́lé fún níbì kan ṣọ́ọ̀bù wà bẹ́ẹ̀ tí wọ́n bá rajà one million plus million plus síbẹ̀ ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ tí wọ́n fẹ́ gbé jáde again kó tún máa tọrọ owó fún un àṣé kò lápá kò lẹ́sẹ̀ ni tí mo ṣe pé bóyá ẹ fẹ́ mọ̀ mọ̀ ló ẹ fẹ́ mọ̀ mọ̀ ló àjẹ́ pásítọ̀ yẹn bóyá ó lè pásítọ̀ yẹn gbé ṣubú kò lè rí pásítọ̀ yẹn gbé ṣubú ìdí tí o lè fi gbé ṣubú máa jẹ́ kẹ́ mọ̀ ẹ gbọ́ bí ẹ gbọ́ bí tó ti ń sọ̀rọ̀ àkáǹtì o ẹ gbọ́ bẹ́ẹ̀ náà ẹ gbọ́ kọ̀tọ̀ máa sọ nípa àkáǹtì. owó kan kò ní gbèrú dórí àgbájọ owó là fi sọ̀yà ìyáwó ayé ti gbìyànjú wọ́n sì tún fẹ́ sisi ọwọ́ kan kò lè gbẹrù dórí àbábẹ ọwọ́ là fi sọyà ìyáwó ayé ti gbìyànjú wọ́n sì tún fẹ́ sisi pẹ̀lú bí wọ́n ti sàdéhùn ọlọ́mọdé máa ń parun wọ́n fẹ́ sisi gẹ́gẹ́ bí wọ́n tí wọ́n lọ àmọ́ ẹ̀dá wa ló kún wọn lọ́wọ́ ẹ̀mẹ́ta dáadáa wọn ní ìdí ìmọ̀ fúnra yìí afẹ́kún ní sọ́ọ̀bù fúnra yìí kó lọ́wọ́ ní freedom gbogbo nítorí fẹ́ tà kó máa tà fúnra yìí nítorí bá rò ó bá rò pé tọ́lọ́mọdé fi sàn ọmọ ilé. ṣébi tó wà tẹ́lẹ̀ ṣé kò ní ṣọ́ọ̀bù ṣé kò ní ṣọ́ọ̀bù why dey people dey bẹ̀rù Ọlọ́run ẹ lọ sí títì ẹ máa rẹ́ni tẹ́ máa ràn lọ́wọ́ tó tó nídìí ìrànlọ́wọ́ ní títì Vai, for the second time again tó gbé àtọ́tún bẹ̀rẹ̀ social media for the second time again for what ṣóun nìkan ní yànjẹ ni ah, ah, ẹ rẹ̀ bẹ̀rù Ọlọ́run. ẹ lẹ́sàn tọ́ba yòókù wọn náà bọ́lá bá fẹ́ gbẹ̀sán dé wọn náà fẹ́ wú ẹ̀ yíwọ́ rere bọ̀bá rò lónìí pé tán bá dá lóko èyí jọ padà tì í bẹ́ẹ̀ ní tí ó ṣẹlẹ̀ sí wọn náà ní ọ́fíìsì ojú wáyé jásá àmì wífà kọ́m ìyànlẹ́ ìyàn bí èèyàn tọ́lọ́wọ́ ẹsẹ̀ tí yẹ fìlé fúnlẹ̀ fọlọ́wọ́ ọba tó dá wa ẹsẹ̀ yókù lẹ̀ fọlọ́wọ́ ọba tó dá wa síta fún ọmọ tí ọmọ tí paraku kẹfẹ́ oúnjẹ ìyẹn túmọ̀ sí pé ọlọ́run ní sàánú rẹ kọjá pé oúnjẹ tiẹ̀ onítùmọ̀ onímọ̀tì ìhóore tiẹ̀ ọlọ́mọ̀nà tiẹ̀ gbà gbẹ̀sán tiẹ̀ gbà kó ní oko ìyá wa yìí náà ìyá tó bí wọn máa bí amọ̀ náà nítorí náà bá fẹ́ fi sèrànlọ́wọ́ fún wọn àkáǹtì nàmbà ẹni bẹ́ẹ̀ dì sí lórí kíní pẹ̀pẹ́ ẹ̀fẹ́ fún lówó àkáǹtì nàmbà ẹ̀ dẹ̀gà látàlẹ́ lókè abẹ́rẹ́ process láti bá àkáǹtì nàmbà ẹ̀gbẹ́ ti wà tó dásí pé ní ìdí rẹ̀ fún rẹ̀ nítorí bá fẹ́ fún látàná ló ti bẹ̀rẹ̀ àmọ́ títí next week insha Allah àkáǹtì nàmbà yẹn ẹ máa gẹ́gẹ́ bí process tó ń lọ lọ́wọ́ nítorí bá fẹ́ fún àkáǹtì nàmbà yìí padà dúró tó dé àmọ́ tó dẹ̀ dé ní sinmi pé màmá tó bí lọ́mọ ti ṣàdúrà fún ọmọdé àkùnjádùn àná ọgbà ọlọ́jọ́ kan sọ̀rọ̀ ọ̀nà jọ̀ọ́ so gbogbo àwọn promises tí wọ́n promise ẹ̀ tí bá mi kọ́lá olóòtú sọ kọ́nfàmù ni o kọ́nfàmù ni o ẹ jẹ́ àwọn gbọ́ bàbá mi kọ́lá olóòtú lọ. bá mi kọ́lá olóòtú lọ. Hmm. lẹ́yìn tó tó kúrò lágbàlá Gabriel àtilé àti gbogbo ẹ̀ tó fílẹ̀ àtìyàwó ọlọ́run tí kì í fẹ́ ní tiẹ̀ lẹ̀ mú ìdí ní àgbàlá Gabriel tó ti pàdé aláàánú ní irun ọ̀kan nínú àwọn mùsùlùmí ìyá olówó kan ní Lẹ́kí ló ní kí wọ́n gbé mú ìdí ní àgbàlá Gabriel wá wọ́n ní kí wọ́n tó gbé mú ìdí ní àgbàlá Gabriel wá dọ́hun kọ́kọ́ lọ rèé gba ìrẹ́ lẹ́nu ìyá ẹ̀ wọ́n fi two hundred and fifty thousand ránṣẹ́ sí ìyá ẹ̀ pé kí ìyá máa fi ṣòwò ọyá ẹ fi tinútinú fọmọ yín ládùúà tó bá ṣe wípé ìbínú yín ní tẹ̀ lọ́mọ yín ìyá ẹ̀ ṣàdúrà fún bàrà tí wọ́n sì mú dọ́dọ̀ ìyá ẹ̀ ìyá ẹ̀ ní mú ìdí nìkọ́kọ́ ní ìdóúnjẹ àsìkò àtàwọn vitamins ká àsìkò wọ́n gbé lásìkò wọ́n lọ yẹ̀jẹ̀ rẹ̀ lẹ́yìn ìgbà yẹn wọ́n bẹ̀rẹ̀ tọ́jú lórí aṣọ báàgì ńláńlá méjì oríṣiríṣi ni wọ́n rà fún Muyideen Àgbàlá Gabriel wọ́n ra dàlàmíà ńláńlá àtàwọn aṣọ fún Muyideen àdéhùn tí wọ́n ṣe pẹ̀lú Muyideen ni pé yóò máa jẹ yóò máa mu yóò máa wà ní ibi tó dáa wọ́n ní seven million nìyá owó tí ń jẹ Muyideen ti ń pariwo pọ̀ nídìí wọ́n ní kó fọkàn balẹ̀ tí ọba ta tẹ́tẹ́ tí ò mu tí fún odidi oṣù mẹ́fà wọ́n máa kọ́wọ́ sí lápò wọ́n máa fún ní gbogbo nǹkan tí ń fẹ́ wọ́n ti gbé lórí ìṣọ̀kan tí ọmọ máa sọ tọwọ́ tẹsẹ̀ báyìí. kì í ṣe pé wọ́n mú wọn dé mọ́lẹ̀ lójú kan náà o ó fìrì láti máa lọ ṣùgbọ́n àwọn kan ń mọ́nítọ̀ rẹ̀ ó gbé lórí mọ́nítọ̀rì ọ gbọ́dọ̀ mutí o sì gbọ́dọ̀ ta tẹ́tẹ́ láàrin oṣù mẹ́fà tó o bá ti mutí tó ta tẹ́tẹ́ a jẹ́ pé o gba five million tó o fi bẹ̀rẹ̀ bísíǹsì o máa kírun tó o bá ti ń kírun tó o ta tẹ́tẹ́ tó o sì mutí fún odidi oṣù mẹ́fà five million tó ń wò yìí ó láǹfààní láti gbà tí oṣù mẹ́fà yẹn bá wá bọ́ ẹ̀yìn tó o bá ti pọ́dún kan tí o mutí tó o ta tẹ́tẹ́ tó o sì ń kírun ó ti sún àjò ó ti dà láàjì lọ́dún tí ń bọ̀ ibi tó bá sì da tó sò sòódọ́ àlàlẹ́ fún ọ lẹ́kítọ́ ọmọ gbẹbẹ̀ a sì fẹ́ ọmọ tó náà lẹ́sìn Islam àfẹ́ fún ọ̀rọ̀ bó ìdí ìní àgbàlá Gabriel ti di competition láàrin Christianity àti àwọn onímùsùlùmí ẹ̀yin alálàájì ẹ̀ máa gbọ́ báwọn oníṣọ́ọ̀sì bá ti mú ọmọ wa wọ́n ń gbọ́n láàánú ẹ jẹ́ káwa náà máa mú ká máa mú jẹ́ ṣé ẹ ti gbọ́ wáyé àwọn so lórí àjì yẹn so fìrí lọ ní yẹ yìí ẹ so fìrí lọ ní yẹ yìí ń bọ̀ ń bọ̀ kí wá play kí n play kí ni ti tẹ̀ fún yín ẹ kí ló voice tó ti pè wọlé kí fọ́nà ṣe ti pè wọlé káwọn ẹni tó ń parọ́ nínú wàtá wọn. àti ṣe ti bàbá mi kọ́ wọlé olóòtú bóyá ṣe ti kí ní lélẹ̀ ẹ já gbọ́ bí tí mo lè ti pè wọlé sórí program tí fọlọ́fẹ́ ti pẹ́ mú ìdí jágbọ́n yẹn. wàhálẹ́kùn salamu rahmatullah bí mo ṣe gbé bí mo ṣe gbé ọ yìí mo wà live lórí program lórí facebook live tí mo ṣe lọ́wọ́ tani mo bá sọ̀rọ̀ yìí. èmi mú ìdí àpẹẹrẹ akẹ́kọ̀ọ́ rẹ̀ bá sọ̀rọ̀ yìí. ǹjẹ́ ọmọ ẹnìkan tí wọ́n pè ní bàbá kọ́lá olóòtú. àwọn ọmọ bàbá kọ́lá olóòtú. ṣé mo pè ọ́ kalẹ̀ tẹ́lẹ̀ bí màá pè wọlé live tí mo ṣe program lọ́wọ́. ẹ ẹ pè mí kalẹ̀ ẹ ẹ wúlò kásán kọ́rọ̀. ẹ ṣe ní alájà wọ́n ní ìyá kan ní lẹ́kí wọ́n ní ìyá yẹn wọ́n ní ìyá yẹn ní kọ́ wa pé nígbà tí ìyá yẹn gbà tó wá dọ́dọ̀ ìyá yẹn ìyá yẹn wá ní rírí tó ń rí ọ wípé ọkọ́kọ́ nídìí tọ́jú náà nídìí àwọn fítámì kan kí wọ́n kọ́kọ́ gbé ọ lọ sọ́sìpítà kí wọ́n lọ yẹ̀jẹ̀ rẹ wò nígbà sẹ́bẹ̀ ni. ẹni ò jáde ń lé rárá ìbéèrè àkọ́kọ́ nù nígbà tí ẹnìkan fi báàgì aṣọ méjì kọ́ sọ fún ọ wọ́n á gbé ẹnìkan gbé aṣọ fún mi. wọ́n náà ní wọ́n fi báàgì wọ́n ní báàgì aṣọ méjì ni wọ́n kó wá fún ọ. ẹnìkan kan ò gbé ẹ máa tọ́ ọ́ jẹ́rìí ẹnìkan kan ò gbé aṣọ wá pé mi o ṣé ẹ̀ gbọ́ bẹ́ẹ̀. níwájú ọlọ́run ti yàn ìgbésẹ̀ àdúrà lè wà láti tọ́ tí èmi ti ṣera lógún ní àgbàrá gẹ́gbẹ́ mi. má gbọ́. mú ìdíje parọ́ fún àfáà yìí fún fọlọ́nṣọ́ fọlọ́nṣọ́ òdìlẹ̀ dálákẹ́ dákẹ́ irọ́ ló pa. ibi jẹ́ mọ̀ pé wọ́n fẹ́ lò fún some process nìyẹn èèyàn parọ́ wípé lẹ́gbàá tó ti kú lọ́dọ̀ àgbàlagbé bẹ́ẹ̀ òun ti wà ní ìgbélé àdúrà ẹ jẹ́ má bínú o ẹni tó wà ní ìgbélé àdúrà tí wọ́n rí nílé bàbá Ìjẹ̀bú ẹni tó wà ní ìgbélé àdúrà nìyẹn o àbí hmm? nígbà tí bàbá pupa kan báyìí tó náà tó ṣe fídíò fún tó gbé tó gbé jáde tí bàbá yẹn sọ pé òun lọ lòun pàdé ẹ ẹ jọ o ibi tí bàbá yẹn náà ti pàdé ẹ ṣe ìgbélé àdúrà náà nìyẹn hmm? ṣé kò káfà yẹn sọ pé ṣọ́tọ̀ bí ọlùpàá ìgbélé olóhùn ti wà láì gbà tóun ti kúrò lọ́dọ̀ kínní lòun ṣe kínní lòun ti wà nílé ìgbélé àdúrà àfáìndẹ̀ tó accept irọ́ yẹn bẹ́ẹ̀ látara àbòsí ṣíṣe ìgbélé àdúrà wèrè wo ló wà ìgbélé àdúrà ló wà tó fi lọ fi rọ́ọ̀bù pojú tó lòun sunkún ìgbélé àdúrà ló wà ló ń sọ̀rọ̀ wèrè ṣé ìgbélé àdúrà nìyẹn àfa ẹ̀ẹ́dẹ̀ lè sọ fún pé shut up ìwọ ìwọ nírọ̀ wèrè tó ń pa ṣé ok ṣé ìgbélé àdúrà lélẹ̀. ẹsẹ̀ wo fídíò ẹ̀yìn àti àgbàlá àgbàlá gébẹ̀ mo ẹsẹ̀ wo kódà mo mọ̀ mọ́tò láàárọ̀ yìí kí ló dé ní kí àwọn yóò má bàa yín sáyìn. ṣe rí pé lẹ́yìn ìgbà tí ó kú lọ́dọ̀ àgbàlá gébẹ̀ ni wọ́n rí ní bàbá Ìjẹ̀bú yìí o lẹ́yìn ìgbà tó kú ń bẹ̀ ni wọ́n rí ní bàbá Ìjẹ̀bú yìí o ó dẹ̀ sọ wípé òun wà ní ìgbélé àdúrà àfáàfọ́ mi ò ni wàláì mi ò mọ̀ pé mo ní làákàyè jìnnà akele ma a sukarɔ ina sɔgira la fo akele ma ale kubarɔ a ah. fɛrɛmu ni ina kɛbira bi la elema ma a sukarɔ ina sɔgira la fo elema ma ale kubara abalagba tó ní lakẹ́ àtọmọdé tó nọ́ni lakẹ́ ìbákan ẹni wọn a a ah, ah. ṣe ìdílé àdúrà lélẹ̀ afẹ́fọ́ lọ́sọ̀ òdèlè dálẹ́nu kẹ́kẹ́ a a mú ìdí ni ìrọ̀ yìí ti pọ̀ jù láti máa sọ wípé lẹ́kìdọ̀ tó ti kó níbẹ̀ ìgbélé àdúrà lélẹ̀ yẹn yẹn mo béèrè is this ìgbélé àdúrà kílẹ̀ kílẹ̀ tẹ̀lé kílẹ̀ ìwọ́n máa ń sàlẹ̀ lórí dọ́kúmẹ̀ntì yẹn. ọ̀pọ̀lọ́ ní sáájú ìlú ẹ gbádùn mo máa ń mọ ṣọ́ọ̀mọ̀ tó mi mọ ọ̀rọ̀ tó mò fi dùn àwọn. mi ìlẹ̀ yín mi ìlẹ̀ yín. ó ti lọ ó dààmú mi mọ́jú ni. ìgbà tẹ̀mí kan ti ẹ̀fẹ̀ béèrè ni pé bẹ́ẹ̀ ṣé ṣé ìyàwó yín tẹ̀lé yín kò ṣé ẹ sáà yín kò ń àní ẹ jẹ́ ká mi sọ òwúwa. wọ́n ń gba bọ́lọ́dọ̀ wá mi báyìí náà tó wáyé gbọ́dọ̀ máa gba bọ́ ni o. sọ̀rọ̀ mi nàkàn mò ń sọ ni mo náà ń gba bọ́lọ́dọ̀ wá mi báyìí tó báyìí pẹ́fẹ́ gba bọ́ ni tó báyìí pẹ́fẹ́ gba bọ́ torí mo ti láta ìpẹ̀rẹ̀ tó bí ọ̀rọ̀ yìí mo wò nígbà tí àwọn tó ń darí lónà ọjà darí lónà fi ń bí ní béèrè mo mọ ìfẹ́ pé tẹ bá fẹ́ gba bọ́ wọ́n ń gba bọ́lọ́dọ̀ wá ń sálẹ̀ mi báyìí ẹ lè gba bọ́lọ́dọ̀ wá ń bì náà ọmọ ìgbà wa ti ní sẹ. màá wá yé àyìnbó ní mi ìyá ẹ mọ̀ kó ṣe wà ẹ̀ bàbá yẹn máa rí. ẹ ṣé wọn rí bẹ́rẹ̀ gan ni wọ́n ní ṣé orí àdúrà lélẹ́yìí gbogbo yẹn ayé hmm? káfíńsì kọ̀ọ̀rẹ́ tiẹ̀ pé mí ìdí nìyọ́ ń pa má pariwo gbèrè fún bí nǹkan tá bí ẹni kó sọ bá ti bóyá àwọn afáyà wọn fẹ́ lo Muyideen láti fi gbé ìgbàlá gbẹ̀ṣẹ̀ bu ni ó yẹ káfáyà sọ fún pé Muyideen ọlọ́pàá o sì ní gbàdúrà kankan ó yẹ kó sọ pé nǹkan tó bá bí ẹni kó sọ wọn máa ń parọ́ pé òun wà ní ìgbélé àdúrà ibi tó ti fọkásì ìwádìí ẹ̀bùyìí ní ilé àdúrà <laughs> wọn ní ìgbélé àdúrà ìgbélé àdúrà too sure three sure bẹ́ẹ̀ ni ìgbélé àdúrà straight to straight too sure three náà ni <laughs> ah! ọmọ aráyé ọmọ aráyé burú ọmọ aráyé burú wàlẹ́kùn sàlámù ọ̀rá ìyá kan ní lẹ́kí wọ́n ní. ẹ má gbọ́ o bó ṣe máa sọ pé òun wà nílé ìgbé àdúrà. ìyá yẹn wọ́n ní ìyá yẹn ní kọ́ wá nígbà tí ìyá yẹn gbà tó wá dọ́dọ̀ ìyá yẹn ìyá yẹn wá ní rírí tó ń rí ọ wípé ọkọ́kọ́ nídìí tọ́jú náà nídìí àwọn fítàmì kan tí wọ́n kọ́kọ́ gbé ọlọ́sọ́ pítà tí wọ́n lọ yẹ̀jẹ̀ rẹ wò nígbà sẹ́bẹ̀ ni. ìbéèrè àkọ́kọ́ nù ngbọ́sẹ̀ ẹnìkan fi báàgì aṣọ méjì ngbọ́sẹ̀ ẹnìkan fi báàgì aṣọ méjì kọ́ fún ọ. wọ́n náà ní wọ́n fi báàgì wọ́n ní báàgì aṣọ méjì ni wọ́n kó wá fún ọ. ìgbélé àdúrà lè wà láti jọ́ dé ní kí iṣẹ́ ní àgbàlá gẹ́gbẹ̀rẹ̀. máa gbọ́ tó kù díẹ̀ káàtó náà àdúrà. tọ ìyẹn bẹ́ẹ̀ bàbá kọlọ náà tuntun wá ní wọn ní ìyá yìí wá sọ wípé tọ́ ọba fi lè tọ́ ọba fi lè dòkó lé tọ́ ń kírun fún oṣù mẹ́fà tọ́ ọba mu títọ́ ta tẹ́tẹ́ gbé five million tọ́ ń wò lákàntì yìí tiẹ̀ ní ọ̀jẹ̀ nígbà tó promise ẹni five million torí kó lè bá kírun. ẹnì kankan promise ti ní owó nítorí kí lè bá kírun èmi fún èmi fún inú fídọ̀ wọ inú ẹ̀sìn ìsìlámù lọ ni o mo fún inú fídọ̀ jọ dára mi sínú ẹ̀sìn ìsìlámù ni o. ǹjẹ́ kó tó pàdé àgbàlá Gabriel ǹjẹ́ o ti kan lọ ìjọ ti gbàdá ọtí ìgbà kan pé gúrí tẹ́lẹ̀. ọlọ́run ìjọba wọn gbé akọ́lọ́ lóòótọ́ sọ pé wọ́n fi báàgì aṣọ pọ́n lódodo aliyawa lódodo wọn rajà lábí àfọ àtàṣọ kọ̀ọ̀kan ní mélòó bẹ́ẹ̀ ni àbíbẹ̀ bọ́. ẹrú bí àfa yìí ṣe mú rẹ ok ó ní kọ́lọ́ lóòótọ́ sọ pé wọ́n gbé báàgì aṣọ méjì wá wípé nígbà ṣe lóòótọ́ ni ó ní wọ́n gbé báàgì aṣọ méjì wá àfa tó wá sọ wípé lóòótọ́ lóòótọ́ ọmọbìnrin kan wọ́n ra jàlámíà fún ẹ jàlámíà àtàwọn aṣọ méjì kí ni ìyàtọ̀ mẹ́ẹ̀ ṣé wọ́n raṣọ fún àbí wọ́n raṣọ fún ẹwú bọ́ ṣe múra wọn bọ́ ṣe kọ̀ǹpì àríta ara wọn ayé àwọn alábùsí ò ní dáa. báwo tàdá ló bì yẹ ẹ mo ní mo ní bá torí na ṣé ní gbogbo bọ́ọ̀lù sọ yìí wọ́n ní wọ́n pé tí oníkàlùkù bá sọ ṣé ìgbọ́n mi bá ẹ̀ẹ́dẹ́gbẹ́ kákáàdì ẹ̀kọ́ yìí pé iṣẹ́ tọ́lọ̀ obìnrin àwọn ẹ̀ Eh, agbọ̀dọ̀ wá kílẹ̀ àwọn kankan farabalẹ̀ jẹ́ bẹ̀rẹ̀ kìnìkan jẹ́ bẹ̀rẹ̀ kìnìkan jẹ́ bẹ̀rẹ̀ kankan ìgbà wọn sọ fún ọgbẹ́tọ̀ tọba fi kírun ní oṣù mẹ́fà tọ̀ tọ̀ mutí tọ̀ tatẹ́tẹ́ pé ọ̀rọ̀ lọ́mọ́kà. ẹbí àbẹ́ni kẹ́kọ̀ọ́ ọjọ́ sọ̀rọ̀ kò sẹ́ni bọ́dì tó lè mi ò mi ò jọ́ fún nọ́mbà fún nọ́mbà fún nọ́mbà mi sí àgọ́ ẹni bọ́dì. ṣẹ́pẹ́tà. àmúbọ̀. aláàjì. náà fún nọ́mbà mi fún ẹni bọ́dì. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wípé ẹni ẹ̀mí àbẹ́ni bọ́dì ó jọ sọ̀rọ̀. bàbá kọ́lá. kò sí bẹ́ẹ̀ ni àbẹ́ni bọ́dì kò bá a ṣe bá because I don't I don't leave my phone number to anybody. bàbá tí wọ́n ní wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí ọ wà ní àkàtà àwọn èèyàn kan tí wọ́n ń sọ dépò pé wọ́n ní kẹ̀jẹ̀ pé báyà wọn kẹ̀jẹ̀ pé wà láti mọ́lẹ̀ o àmọ́ wọn ò ní freedom dépò pé wọ́n sà ń sọ lọ́jú débi pé àkàtà àwọn kan ló wà ṣé ẹnìkan sọ ọbọ̀ sí wàyí. irọ́ ni ẹ̀ sọ táǹpù ni ó wà táǹpù wọn ló wà ṣẹ́rí nínú gbogbo ọ̀rọ̀ ìbámi kọ́lọ́dọ̀ tó sọ iyọ̀ kan tí ò sí ń bẹ̀ náà ni wípé ibi tó ti sọ pé wọ́n lọ ṣe test fún ọ̀pọ̀lọpọ̀ hospital yẹn kò sí yẹn bẹ́ẹ̀ gbogbo tó kù confam ni yes gbogbo tó kù confam ni àwọn òde nígbà kẹgbẹ́ àgbàlagé bẹ̀rẹ̀ ṣubú hmm. ṣe ní gbogbo ẹ̀yin pípú yìí tẹ́ forí ta àgbàlagé náà ṣe yín hmm. tẹ́ ẹ̀ bá gbàgbé ṣe máa pé fìyàwó náà lọ́pọ̀lọpọ̀ ẹ̀ dáadáa tí fìyàwó náà ṣe sí yẹ ni ò jẹ́ kí ànábì Musa tètè rí fìyàwó náà mu abẹ́mọ̀ torí dáadáa tí fìyàwó náà ṣe sí yẹ ni ò jẹ́ kí ẹ̀ ànábì musa ṣẹ̀ṣẹ̀ kó ètè ní fìyàwó náà mu nítorí fìyàwó náà ṣìṣe sí yẹ ìjọ yẹn ní ṣìṣe ṣe bá fìyàwó náà ẹ wá wo àdúrà àwọn ìyá tí wọ́n yí ká àgbàlagbé bẹ́ẹ̀ tí wọ́n ṣàdúrà fún àwọn ìyá opó ibi tó bá ti mọ̀ wípé tó bá forí sùn àgbàlagbé bẹ́ẹ̀ ló ti forí sùn àpàtà àánú mi ṣe yín ẹ̀yin mùsùlùmí wa àǹfààní máa fún yín pé hmm, ẹ jẹ́ ká wà lálàáfíà o hmm, ẹ jẹ́ ká wà lálàáfíà olórí burúkú àwọn eléyìí ẹ má jẹ́ kí wọ́n kó yín mọ́ kíní o tó bá gbé àpáàtì náà bá kọ síta anybody tó bá dáwọ́ sí àgọ̀ ní ọ̀dẹ̀ ògọ̀ tó bá fi lè dáwó fún again ó gọ ó gọ òun fáwọn olùgbọ̀nyàn ó gọ tó bá fi lọ pé àìpọ̀ tó bá dáwó fún ọdígbọ ọdígbọ ọdígbọ ọdígbọ ọdígbọ ọdígbọ pátápátá ni ọmọ ìṣàánú ẹ wo Muyideen ẹ wo ìjọ tó ẹ wo níjọ tí kìíní tí wọ́n ra nígbà wẹ́kì nìyẹn tí wọ́n ra Mr. Kẹ́hìndé ra màlúù fún ẹ wo bó ṣe ń dúpẹ́ Mr. Guide ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o abúlé amọ̀ lóore o ẹ ṣé o ẹ ṣé púpọ̀ o Ọlọ́run máa bùkún yín o Ọlọ́run máa bùkún yín o bẹ́ẹ̀ ṣe wò wá sùsù bẹ́ẹ̀ ra màálù fún wa pé ká fi ṣe ìgbéyàwó wa ẹ ṣé o àánú Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o ẹ̀yin náà máa ráàánú gbà o ẹ̀yin náà máa ráàánú gbà o ẹ máa ráàánú gbà o ẹ ẹ oore ìdùnnú kò ní tán ní gbèsè ayé yín o ẹ máa rà nígbà ni o oore lọ́mọ pọ̀ sí lẹ́dẹ̀ yín o oore lọ́mọ pọ̀ sí lẹ́dẹ̀ yín o ẹ máa rà nígbà o. ẹ̀rù ṣé tó bá ṣe dáadáa fẹ́yàn lámàárẹ̀ ní báyìí tó bá fìyà jẹ lámàárẹ̀ ní tínú yà máa dùn báyìí tí ó máa dúpẹ́ ìyẹn ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká bẹ̀rù Ọlọ́run Muyideen tẹ́sí pé ó ti di mùsùlùmí yìí ẹ bá fún Muyideen lówó lẹ́yìn ẹ Muyideen màlọ́ bẹ́ẹ̀ fún lówó níbi kó wá bọ́sùn gbogbo wàlẹ́ máa bọ́ bẹ́ẹ̀ fún lówó kó wá rúbọ́ ọ̀sùn wàlẹ́ máa rù kò sí kò sí irú ẹ̀sìn tí mi ní olè ṣe tó bá ti lè rówó mú ìdí fẹ́ wá scam yín five follow ṣọ́ mú ìdí fẹ́ scam yín mú ìdí ó wá ń fẹnu mú yín mọ́lẹ̀ ó ń fi ẹnu mú yín mọ́lẹ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ yẹn ọlọ́run fẹ́ fi dọ́hùn padà sí ní ìsìlámù ni lẹ́ni tí ò lẹ́sìn ẹ̀sìn wo ló ní ṣé mú ìdí lè ṣàlọ́ àlá ni ó lè kàfà tí a ní wèrè tí ò lẹ́sìn tó sọ fún yín pé ọlọ́run mọ̀ ìṣẹ̀lẹ̀ yẹn ọlọ́run fi dọ́hùn padà sí ní ìsìlámù ni ẹ̀yin náà dẹ̀ bìlífẹ̀ẹ́ mú ìdí kó wá kó náírà ó fẹ́ kàmù yín tó bá kàmù ní tán tẹ́ ẹ bá ti rówó fún mọ́ ẹ wò wà látara ajápa ẹ̀yin má rówó fún mọ́ ẹ má rí owó fún mọ́ ayé àyín lẹ́nu <laughs> títí yá jíjí ẹ̀sìn tí ó ní ma fi ń ṣe bó gbogbo ẹ̀ta gbogbo àná ta máa tàǹtì ta máa kó bòyìn gbà mí ẹ má wò fi fíìmù fi fíìmù ẹ̀ ṣe má pè àná mi ṣe yín àná hmm, mi ṣe yín ká tó máa kọ̀ntínú mo fẹ́ play fídíò ibi tí àwọn ìyá gbogbo ti tán tó ń ṣáájú àfọ̀nàbàdà ti bẹ̀rẹ̀ kí tó play ẹ̀ ẹ̀ tẹ́ bá nídìí àgbo high blood pressure